Yoruba Unit 33, Basic Dialogue, Dialogue for Learning. Orúkọ mi. Orúkọ mi. Lorúkọ mi. Lorúkọ mi. Dúrójayé lorúkọ mi. Dúrójayé lorúkọ mi. jaye lorúkọ mi. sọ sọ ìtumọ̀ orúkọ mi orúkọ mi ìtumọ̀ orúkọ mi ìtumọ̀ orúkọ mi sọ̀túmọ̀ orúkọ mi sọ̀túmọ̀ orúkọ mi. So, mo fẹ́ sọ̀túmọ̀ orúkọ mi. mo fẹ́ sọ̀túmọ̀ orúkọ mi. àbíkú àbíkú orúkọ àbíkú ni orúkọ àbíkú ni òbí òbí. B. B. kú kú bẹ̀mí bẹ̀mí òbí mi bẹ̀mí òbí mi bẹ̀mí àwọn òbí mi bẹ̀mí àwọn òbí mi bẹ̀mí. Má kú mọ́! Má kú mọ́! Kí n má kú mọ́! Kí n má kú mọ́! Àwọn òbí mi bẹ̀ mí kí n má kú mọ́. Àwọn òbí mi bẹ̀ mí kí n má kú mọ́. Ìsinmi ìsinmi ọjọ́ ìsinmi ọjọ́ ìsinmi wọ́n kí wa lọ́jọ́ ìsinmi wọ́n kí wa lọ́jọ́ ìsinmi màá wá màá wá ẹ ṣé o ẹ ṣé o.